إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الأدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد هذا وقف الله سبحانه وتعالى أترى الصلاة والسلام على محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسواج لوري إذا lórí الرسالة تتي الإمام ابن أبي زيد القيرواني رحمه الله تعالى أيدي آمديو أو باب في الأذان والإقامة أرلوري إجامة الأذان أولاني ìrun pípé èyí tí a ń pè ní ìrun pípé wal iqama bákan náà èyí tí a mọ̀ sí iqama wal adhan àfáà ní irun pípé wájibun fi masajidi wal jama'ati ratiba in tó jẹ́ ọ̀ranyàn ni fi masajidi ní àwọn mọ́ṣáláṣí ọ̀ranyàn ni kí a pèrò wal jama'ati ratiba ọ̀ràn yẹn ni kí apèrò níbi àwọn ìrun jamaata mẹ́ńkì tó jẹ́ ìrun tí a mọ̀ sí ìrun wákàtí márààrún ọ̀ràn yẹn ni kápèrò sọ ló fi jẹ́ wípé iṣẹ́ àwọn mùsùlùmí òun ni pa máa ń pèrò. anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó apúrúbù sàábé tó ní òun lálàá lórí báwọn ṣe máa pèrún ìgbà tí anabuwa muhammad sallallahu alayhi wa sallam tó gbọ́ eléyìí tó dẹ̀ pèrún yẹn fún anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi apúrúbù ẹ̀ eléyìí ni hadith tó ṣe pé ó gbé bí a ṣe ń pè wọ́n wá tó ọ̀rọ̀ yẹn ni kí a pè wọ́n torí eléyìí ni ó jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé àsìkò ti tó abáwa sọ̀rọ̀ nípa àwọn àsìkò oorun so tí àsìkò oorun bá tó a pè irun ní ìtì àmọ̀ sí adán a pe azan èyí tí àwa máa ń pè ní ìpè irun sọ̀rọ̀ yẹn ní ká pe irun ká pe azan láti lè fi jẹ́ kí a mọ̀ pé àsìkò àti kírun ó ti wọlé. tẹ́lẹ̀ àwọn mùsùlùmí lásìkò anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n jíròrò kí ni nǹkan táwọn fi máa ṣe àmì pé àsìkò òun ti tó àwọn míì ní káwọn máa dáná sórí òkè òkè ńlá tó ṣe pé táwọn èèyàn bá ti rí iná yẹn wọ́n mọ̀ pé àsìkò tó ni àwọn míì wọ́n mọ̀ràn pé káwọn máa lo agogo wá tá a bá ti ń lu agogo àwọn èèyàn mọ̀ pé kí ni àsìkò òun ti tó gbogbo ìmọ̀ràn yìí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó gbá dànù ebi tí ó ti wá ń wò pé kí làwọn ó ṣe táwọn èèyàn ó fi mọ̀ mọ̀ pé àsìkò òun ti tó òun ni sàábì kan wá bá sàábì wá ní òun lálàá wípé wọ́n kọ́ òun lójú oorun èèyàn kan kọ́ òun lójú oorun bó wọn ṣe máa pèrò òun náà ni wọn tá ń pè lónìí ìgbà tí ó wá pé tánàmísọ̀lá asálám tó gbọ́ tánàmísọ̀lá asálám wa ní alki alkihi alamanuwa andami nkatautan bó ṣe pé ó dáa ṣùgbọ́n kó ẹni tó ṣe wípé oorun rẹ̀ ohun ẹ̀ ó dùn ju ohun ẹ̀ lọ tó dẹ̀ tún jákè ju ohun ẹ̀ lọ. sọ̀bdùláì bin Zayd lẹ́ni tí ó gbà wá so ó kọ́ àwọn míì bí wọ́n ṣe pé irun tó jẹ́ pé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam lára àwọn èèyàn tí máa bá a pèrún òun ni Bilal wà tọmọ pé ní àfihàn anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam bákan náà tàbí kẹtùn bẹ tí wọ́n pè ní Abu Ma'dhura òun náà máa ń bá anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam pè hù lẹ́nìyàn kan náà ń bẹ tó ń pè ní Sa'dul Qura lára àwọn àfihàn anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó ló jẹ́ pé irú pípẹ́ ìpàtàkì ẹ̀ òun láti pé àsìkò ló ká ṣe ìjọsìn tá sí ìhòòhò ìtí ó jẹ ká mọ̀ pé àsìkò yẹn ti wọlé so àwọn kan wọ́n mọ̀ bá wa ṣọ́ àsìkò tọ́mà ti wá rí pé àsìkò wọlé wọ́n ṣe ń jẹ́ àmọ̀ sí ìpẹ̀rún gẹ́gẹ́ bí anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam bó ṣe àpúrúvù aláti Abdullahi bin Zayd tó ṣe pé ó lá kárípà náà bí ó àpúrúvù ẹ̀ ní ó túmọ̀ sí àlè ìlú náà sọ ló fi jẹ́ wípé àlálílá àárín ṣẹ́sì mo lálà lójú oorun mo rí nǹkan báyìí wọ́n ní kì í ṣe nǹkan báyìí lójú oorun nìyí kò ń ṣe nǹkan tí a mọ̀ fi ṣẹ̀sì àti kó ṣe pé kárí text tó ní ká ṣe nǹkan yẹn ṣùgbọ́n tí yàn bá lálà lásìkò anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó bá sọ àlá yẹn tó ní ṣe pẹ̀lú nǹkan ẹ̀sìn tánàbí bá sọ pé ẹ máa ṣe ó ti di àpúrúbà nìyẹn so kò túmọ̀ sí pé alẹ́ nìyẹn ni wọ́n lò ṣùgbọ́n àpúrúbà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kò náà fi ṣe ẹ̀sìn so ló jẹ́ pé arru'a wal manamat alátabálá àti nǹkan tá a lójú oorun ó ti ń sìn kò ń ṣe nǹkan tó ṣe wípé àá máa lò fil ibadat níbi ìjọsìn láyé anábíwá muhammad sallallahu alayhi wa sallam tó bá approve alèlú bí sàábé tó ṣe pé ó lálà ipa ní kó mo máa ṣe lójú oorun ló ti lálà so wọ́n ní kó máa ṣe subhanallah 25 alhamdulillah 25 allahu akbar 25 la ilaha illallah kó máa ṣe náà 25 contrary to into common tá a máa ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé subhanallah thirty three alhamdulilayi thirty three allahu akbar thirty three bóyá la ilaha illallah wàhádà wala ṣẹ̀fà wúlò wàlà alhamdu wàlà kúrò ṣe ní kọ̀dí a ti pé kí pé hundred àbí allahu akbar thirty four ṣùgbọ́n ṣàbẹ́yìn ẹni tó rí tó kọ́hún ní àgbáàrò tó wọ́n máa o twenty five twenty five gbàtọ́lọ̀ bá nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam mọ̀lálà báyìí anamí sallallahu alaihi wasallam àpúrúwẹ̀ sọlọ́jọ́ pé àpúrúwẹ̀ nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam lára nǹkan tá a máa fi ṣe ẹ̀sìn ni tìǹbà ní ẹlòmí ó ṣe nǹkan tó lòun fi ṣèjọ́sìn ànábíà rẹ̀ ní kúrù ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ bí ẹni tó ṣe pé ó jẹ́jẹ́ ipò wọn adúró sínú òòrùn láti lè fi ṣe ìjọsìn anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó ní kó mú àwọn nǹkan ṣùgbọ́n ìdúró ní yẹn má ṣe kí ni so èèyàn lè wo nǹkan gbà mí nǹkan yóò dídí nǹkan ṣùgbọ́n àdánù tí à ń sọ ń pẹ́ yìí àmì ìfilẹ̀ káwọn ẹni tí gbogbo ẹni tó bá ń bọ̀ àbẹ́ tó bá wòkè yóò lè máa rí ohun ti ẹ̀ wá náà ilé ara àfẹ́yìn àwọn màjúsí náà máa ń ṣe àwọn táwọn olóyìnbó àwọn pẹ̀lú àwọn madian ni wọ́n máa ṣe àwọn náà máa ń dáná máa ń bọ́ná àwọn kan wọ́n sùn àwọn náà ló sì mọ́ ọ́n wọn ẹ̀yẹ́ ká máa lo agogo lásìkò ìjọsìn ìbátan àyẹ̀sọ̀ lásán bá ìgbàdù náà ó ní àwọn ọ̀nà sọ́ra náà máa ń ṣe yìí tí wọ́n túká kálukú kọlí sílé ìjọ kejì rẹ̀ ní wá sáré wá bá ní gbọ́ Muhammad ọ̀làgbọ́n pé àwọn ọmọ làálàá tó ń fi arákùnrin kan tó ń gbé nǹkọ́ ẹ ní ìtọ́jú àti mọ́ pé tòlùkù wa kọ bí ti àmọ́ èyí tí a ń pè ní àdáàn èyí tí a ń pè ní àdáàn tó ọ̀ràn yẹn ní káfíò ní àwọn mọ́ṣáláṣí ọ̀ràn yẹn ní kí á pè ó bákan náà níbi àwọn ráàtì bìtà báńkì ilmasajid wal jama'ati ratiba ní àwọn mọ́ṣáláṣí àti àwọn jama'a ráàtì bí ọ̀ràn yẹn ní kí á pè ó fàámà rọ́jò fi kọ́ àfọ̀tì náà sí ẹ̀wà rẹ̀ tó ń dáhùn kí fẹ́yìn azana fàhásánù tó bá pèrú ìkan tó dáa ni kò ṣe ọ̀ràn yẹn kó pèrú sọlọ́bí jẹ́ tó bá ṣe kí wọ́n tẹ́sìn àwọn èèyàn tán dé lẹ́yìn wa wọn àtúnrùn pè mọ́ torí pé yìí sábà pè lákọ̀ọ́kọ́ àti ti àwọn èèyàn apásíkò òun jì tó ní àti ìjọsìn ti tó kálukú dẹ̀ ti gbọ́ tó náà fi wá tó tẹ́lẹ̀ nínú bá tún wá dé nìkan náà náà ti fẹ́ pè wọ́n ta ló ń pè ta ló ń pè ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí náà àwọn àfẹ́ẹ̀sì wọn ló dáa ká pè kódà bá ṣe pé kí ni bá ti pè wọ́n tẹ́lẹ̀ àkànní gbóhùn wa sókè. Okay torí pé nígbà yẹn ni a pe àwọn èèyàn láti jìnnà mọ́ ṣùgbọ́n ìrántí ọlọ́wọ́n bá ní azan ìrántí ọlọ́wọ́n bá ní sọta bá tuntun ṣe náà bá láìsí ṣùgbọ́n a ní ṣe kí ni a ní gbé ohun sókè torí pé a pe àwọn èèyàn míì mọ́ ìpè kan wá jẹ́ ìlú wa so lára ẹ̀rí tí àwọn àfáà tí wọ́n lò fún eléyìí òun náà ni hadith ti al-Imam al-Bukhari bákan náà àwọn afá láti ìtìmí tí wọ́n gbà wá bí imam malik imam ahmad ikú anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam ó sọ fún arákùnrin kan tí a mọ̀ sí abu sa'asa al-ansari radiyallahu anhu ikú anábọ̀ sallallahu alaihi sọ fún pé gẹ́gẹ́ bí abu sa'id al ṣe gbà wá inni araka tuhibbul ghanama wal badiyata onírẹ̀ Abu Sa'sa mo rí ẹlẹ́yìn tó ṣe yí pé ó fẹ́ràn kó máa dẹran jẹ wal badiya ó dẹ̀ fẹ́ràn oko that is ó fẹ́ kó máa kó máa gbóko kò fi bẹ́ẹ̀ láìkì kó máa gbé núdù kó máa gbé koro ó fẹ́ràn kó máa gbé oko gẹ́gẹ́ bí mo gẹ́gẹ́ mo ṣe rí ẹ fàyílákúntà fi zanamika albadiatica tó bá ń dára jẹ lọ níwọ̀n nìkan àbí o ń gbé nínú oko fàzánjẹ̀lì sọ̀lá tó bá wá ń pèrò tó ń pèrò farfa sáwòtaka bí nìdá bí ohun ẹ sókè okay.

ṣùgbọ́n níbi sọ̀lá àti ń sọ fún pé fàìdà kúntà fi zanamika àwòbàdìyàtìkà fa àzántẹ̀lì sọ́lá tó bá ń bẹ níbi tó ti ń dára jẹ́ àbọ̀ ń bẹ ní oko níwọ̀ nìkan fa àzántẹ̀lì sọ́lá tó wá gbé ohùn ẹ sókè pẹ̀lú kó o wá pèrú o pèrú ó túmọ̀ sí pé ẹni tó wà lóhùn nìkan náà tó fẹ́ dárùn nìkan kí ó túmọ̀ sí kó lè pè ó torí pé àǹtọ̀ láta sọ pé ìdàkùn tọ̀fì gánàmì àwọn bàbá ìyá ti ká wà àbáǹtẹ̀lì sọ́lá fárùfà sọ́wọ́tọ̀ tàbí ìdá bí ohun ẹ sókè so èyí tánàbí kọ níbẹ̀ ni pé kó gbé ohun sókè yẹn ní tuntun ṣùgbọ́n pé kó pèrú yẹn àdẹ́mísọ́lá sọ́lá sọ pé wà àbáǹtẹ̀ ó dẹ̀ wá sọ́lá ó pẹ̀rú fárfà sọ́tà kàbìlìdà fa iná wò láyé sùmáwò sọ́tà àbí jinnu wàlá insu wàlá ṣẹ́yìn ilà ṣẹ́yìn aláwò yóò bá kìyàmá anábìrin ìdíjúwọ́ fi ní pé kó gbóhùn sókè ó ní wípé láyé sùmáwò sọ́tà àbí لا يسمع صوت المؤذن جن ولا إنس àlùjànnú kan ò ní gbóhùn ẹni tó ń pèrún bẹ́ẹ̀ lèèyàn kan ò ní gbóhùn ẹni tó ń pèrún wàlá ṣẹ́yìn ìkankan ò ní gbóhùn ẹni tó ń kírun illa shahida lahu yawm al àfi kí nǹkan yẹn jẹ́rìí gbé ẹni tó pèrún yẹn tó bá di jọ́ pé ìdàkìyàmà sọ̀bùsà ìlú kúndùrú radiyallahu anhu olóńgbọ́rọ̀ yìí lọ́dọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún abu sa'asa sọlọ́ jẹ́ pé ó ń lẹ̀ ìpé ẹni tí ó ń dárò kí tó wà lórí tó fẹ́ kí wù kò sí nǹkan tó gbogbo ó ṣùgbọ́n táwọn èèyàn wà gẹ́gẹ́ bí n ta sọ fún wa pé wọ́n ti kírun mọ́ṣáláṣí sọ wọ́n dẹ̀ pẹ́ tó kírun sẹ́ni bá pẹ́ kí n tó dé kí n bá ní mo tún pè òun ta mò ń pè wọ́n ti ọ̀rẹ́ mi ṣe so ìtọ́kọ̀kù ni pé mo lè pe ìrun láì ní gbóhùn sókè láì ní gbóhùn sókè torí pé ìrántí ọlọ́run bá ní irun fún rẹ̀ gẹ́gẹ́ bí gbogbo aná ṣe mọ̀ àti bá ṣe túnmọ̀ ká fún ara náà so kò ní ìdí kó gbóhùn sókè ó lè ṣe é díẹ̀díẹ̀ kó ṣe é ní tí ó ní lọ sókè torí pé ìrántí ọlọ́run ọba ni ṣùgbọ́n tó bá ń bẹ́mi tí ò sáwọn èèyàn tó jìnà kó gbé òun sókè torí pé fa ìnáwó láyé tí wọ́n sọ́ọ̀tà ní mu'adhdhin jinnu wala insu wala shay'un illa shahida lahu yawm tó ń pè ó àlùjànnú ní ṣe pé yóò jẹ́ ẹ̀rí fún tó bá lè jọ́ gbèdé al tó ló jẹ́ pé ẹni tó ń pèrò ládàá rẹ̀ ó pọ̀ púpọ̀ ládàá ẹni tó pèrò ó pọ̀ púpọ̀ anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó ní almu'adhdhinuna atwalu an-nasi 'anaqan yawm al-qiyamah àwọn pèrúpèrú àwọn ni wọ́n ó dá yàtọ̀ tó bá di jọ́ gbé ìgbé al-qiyamah tó ṣe fáwọn yìí ó dá wọn mọ̀ yàtọ̀ tí ọrùn wọn yóò àwọn èèyàn lè máa rí wọn dáadáa àwọn èèyàn lè máa rí wọn torí jẹ́ pé anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ó ṣàdúrà fún ẹni tó ń pèrò àti ìmáàmù ó ṣàdúrà fún ẹni tó ń pèrò àti ẹni tó ń ṣe ìmáàmù ó ní Allahumma اهدل أئمة أرشد الأئمة وأد المؤذنين ìrọ̀lọ́ wọn bá àwọn tí wọ́n ṣe ìmáàmù fún àwọn èèyàn bá ń tọ́ wọn sọ́nà ká má ṣe ìwò kí fún àwọn èèyàn torí pé àmánà ni bákan náà àwọn tó ń pèrú ìrọlọ́run bá ń tọ́ wọn sọ́nà ká má lọ pèrú ní àsìkò tí ò yẹ ká pèrú torí pé ńgbà tí ẹni tó ń pèrú bá pèrú sí àsìkò tí ò yẹ kó pèrú táwọn èèyàn bá fi yẹn kírun òun ló rú ẹ̀ṣẹ̀ tó ló jẹ́ pé iṣẹ́ ńlá òun níṣẹ́ kálá ń pèrú bẹ́ẹ̀ ni iṣẹ́ ńlá ni kálá ń tún fáwọn èèyàn ló bí wọn máa bára wọn jà wọn para wọn nítorí pé mo fẹ́ jẹ̀ mọ́ mú ní àwọn àwùjọ míì wọn á ní ìdílé wa ní àjẹ ìmáàmù ni kódà kẹ́ni ẹ̀ mọ́ mọ́kéwù wọ́n lè láwọn òfin àfẹ́ àjòjì kankan ọ̀rọ̀ náà làá máa ṣe ìmáàmù ni ìmáàmù ni ó lè má lè kápá sí àdáadáa ṣùgbọ́n àṣà ìdílé wa ìlú wa ní ṣe mọ́ ọmọ ẹ̀ tí ó wá ti kí ń ṣọmọ ọdún báyìí à nígbà mo ṣe mọ́ ipò ńlá iṣẹ́ ńlá òun ni kálá ń tí òun fáwọn èèyàn iṣẹ́ tuntun wa tóbi gan-an òun ni kálá ń ṣe kí ni à ń pè irun torí pé àwọn afá wọn sọ̀rọ̀ ta ló lọ́lá jù ṣẹni tó ń pè òun àbí wọn kù èjì táwọn abámọ́ ní sọ́ọ̀tì ṣé mọ́mù ló lọ́lá jù ní àbí ẹni tó ń pè é torí pé ìkíní kejì wọn náà ní ṣe wọn tóbi so eléyìí ni tí àfa ń sọ fún wa ọ̀ràn yẹn ní ká pè ó adẹ̀gbọ̀rọ̀ pé ní àsìkò gẹ́gẹ́ bí àwọn kata ti bára wa discuss sẹ́yìn ọ̀ràn yẹn ní ká pè ó mọ́ṣáláṣí ṣùgbọ́n bá ti ní pé èèyàn dànù kí fún rẹ̀ eléyìí nǹkan tó dáa ni gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá ti dúró lórí ẹ̀ wípé kò ṣe ọ̀ràn yẹn tó fi ní fain azana tó bá pè olùkọ́ hasan ó dá ṣùgbọ́n kò ṣe ọ̀ràn yẹn gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àbá ti sọ àrùn àwọn àbá mi tán ní ọ̀ràn yẹn ni ṣùgbọ́n eléyìí ọ̀rọ̀ tí ó lẹ́nu èyí tí ó tẹ̀wọ̀n kò sí pé kò kì í ṣe ọ̀ràn àyàn pé ká kó ìgbà bá fẹ́ kí o tó bá ṣe pàwọn àgbà abẹ́ dákì ṣùgbọ́n tó bá ṣe pé a kí i ní mọ́ṣáláṣí ni ọ̀ràn àyàn tí àsìkò tó bá tó ká kó o wọ́n láwọn búdá láwọn ní ikọ́ ọmọ bákan náà ó gbọ́dọ̀ ṣe ikọ́ ọmọ ó gbọ́dọ̀ ṣe ikọ́ ọmọ àti tẹ́ńdúgbẹ́ kí wọ́n. gbọ́dọ̀ ṣe ìkọ́mà náà fi kọ́mà yìí ọ̀pọ̀lọpọ̀ afágbà kọ́ran yẹn ni àwọn míì gbà pé kò ń ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ní pé méjèèjì wọ́n dá dúró a ìrun dá dúró ìkọ́mà dá dúró tí àwọn èèyàn tán bá ètò tẹ̀wọ̀n ni pé wọ́n ní ìwò wọ́n ní ìwò táwọn bá ṣe kọ́ ọmọ ṣùgbọ́n wọ́n lẹ́sẹ̀ pé wọ́n ṣe ìkọ́ ọmọ torí pé ìkọ́ ọmọ náà ọ̀ràn èèyàn ni bíi tí ó kí ọkùnrin torí wípé àti adhan àti ìkọ́ọ́mọ̀ ni méjèèjì ìkàkàn náà ni wọ́n ó kà yẹ pé adhan àfi fi àwọn èèyàn tó wà níta ìkọ́ọ́mọ̀ àfi sọ fún àwọn tí wọ́n wà nù lé tán wà nù mọ́ṣáláṣí already wípé kí ni ẹ̀jẹ̀ ká kí o sọ ní tó nìkan fẹ́ dànù kí nítorí dáa fún náà ní kí ni kó ṣe ìpamọ́ ṣùgbọ́n alúnà àpáàtà ní ẹni tó dánù kí kò ń ṣe ọ̀rọ̀ yẹn kó ṣe ìpamọ́ eléyìí rinlẹ̀ nínú hadithi abdullahi bin Mas'ud radiyallahu anhu tó ṣe wípé ó lídìí àwọn stúdẹ̀ntì ẹ̀kan ní ìrún kò wá ṣe kọ́ ọmọ tọ́pìkìrù so wọ́n kírun bẹ́ẹ̀ eléyìí làwọn apá ti fàyọ ìpé kò ń ṣe ọ̀ranyàn tí a ṣe ìkọ́mọ̀ tí a bá ń kíhù láwọn afá ní mẹ́tìfà ilé ìyọ̀ ṣùgbọ́n èyí tó tẹ́wọ̀n wallahu alam o ní pé ká ṣe ìkọ́mọ̀ ká tó kíhù ọ̀rọ̀ yẹn ni ilé nam hadith abdullahi bin Mas'ud radiyallahu anhu gẹ́gẹ́ bí nǹkan tí a sọ fúnra wa òun ni àwọn àfáà mi ni wọ́n gbára lé láti sọ pé kíni kò kí ń ṣe ọ̀ranyàn pé kí a ṣe ìkọ́mọ̀ e then àfáàní wà á mẹ́lì mọ́rọ̀ àtú ẹ̀ wá rí obìnrin fàyín akọ́mọ̀ fàhásánù tó bá ṣe ìkọ́mọ̀ nǹkan tó dáa ni wà ilà fàlàhárajá wà ilà fàlàhárajá tí ò bá ṣe kọ́ mọ̀ kó tó di pé ó kírun kò sí nǹkan tí ó burú ń bẹ tí ò bá ṣe kọ́ mọ̀ kò sí nǹkan tí ó burú ń bẹ ṣùgbọ́n yìí tí ó da òun ni wípé kí obìnrin kó náà ṣe ìkọ́ mọ̀ torí pé ìrántí ọlọ́wọ́n bá ní oyin kọ́mọ̀ náà anábùwà muhammad sallallahu alayhi wa sallam ó mọ̀ ṣe kọ́mọ̀ so bẹ́ẹ̀ làwọn sahaba radwanullahi alayhim àwọn náà mọ̀ ń ṣe ìkọ́mọ̀ tí wọ́n bá ń kíhun lẹ́yìn ọ̀rọ̀ abdullahi bin mas'ud radiyallahu anhu tí amúwá nígbàtí ó lídìí al-aswad àti alqama tó lìdí wọn ní irun tó ṣe pé kò ṣe ìkọ́mọ̀ ṣùgbọ́n fún obìnrin in tó dá òun ni pé kí obìnrin kó ṣe ìkọ́mọ̀ tí yóò bá kírun bákan kó ṣe azan eléyìí náà kò sí nǹkan tí ó burú kò kàn ní gbé ohùn rẹ̀ sókè okay gẹ́gẹ́ bí ọkùnrin ló ṣe nígbé ohun rẹ̀ sókè tó bá ń pe adán ṣùgbọ́n ti ìkọ́mọ̀ ọkùnrin ó lè sọ sókè díẹ̀ díẹ̀ àti sọkùnrin tó ń dáhùn kí là ń sọ nísìn o sọ adán sókè bí ẹni tó pè òun lákọ̀ọ́kọ́ ṣe sọ kó ẹ pé ibi tán ti kírun tẹ́lẹ̀ ló ti ń kírun ìkọ́mọ̀ ẹ̀ náà ìyàtì yóò ṣe ní lẹ́bù azan yẹn náà ó ṣe kó máa gbóhùn sí òkè contrary to bá a ṣe máa ń ṣe ìgbà tó bá ṣe pé bá a pọ̀ nínú mọ́ṣáláṣí ṣùgbọ́n obìnrin kó ṣe azan àwọn àfa ọ̀pọ̀lọpọ̀ wọn á ní kò sí azan lórí obìnrin àti sóbìnrin ò ń pèrò wọ́n bá ní obìnrin ò kí ń pèrò ṣé èèwọ̀ ni fún pé kó pèrò yìí lọ́dọ̀ imam ahmed rahimahullahu ta'ala bákanáà bí sheikh al-albani rahimahullahu ta'ala tàwọn mìíràn ṣe mú wá pé kò sí nǹkan tó burú bí kí obìnrin pèrò ṣùgbọ́n kò ṣe kó máa gbóhùn sókè ìpèrú rẹ̀ bí ẹni tó ṣe kó ń ṣe ìkọ́ ọmọ yìí ó rí rẹ̀ nínú sunanu bihaki Ah, ìkàlára àwọn sàábẹ́ anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam abdullahi bin umar radiyallahu anhuma wọ́n béè lọ rẹ̀ nípa wípé hal ala nisa'i adhanun sáwọn obìnrin náà ṣe káwọn náà pèrò ni ṣe kí obìnrin náà pèrò fagadiba ọlọ́bínú abdullahi bin umar bínú nígbà tí ẹni ẹ béèrè béèrè yẹn lówẹ ó wá sọ fún ẹnìyẹn wípé ana anha zikirila ṣe tó ń sọ fún mi ni pé ìrántí ọlọ́run bá ti ní káwọn èèyàn kọ́mọ́ṣẹ́ ìrántí ọlọ́run bá sọ̀rọ̀ ẹ̀ tó sọ yẹn àwọn àfa ní ìfàyọ̀ ń bẹ tó obìnrin náà lè pèrò ṣùgbọ́n kò ní bí ohun ẹ̀ sókè ṣùgbọ́n ká ṣèrántí ọlọ́run bá nǹkan tí ó dáa fún òun náà ni tó bí pé imam ahmed rahimahullahu ta'ala wọ́n ní tí obìnrin bá pèrò kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ alimamu shafi'i rahimahullahu ta'ala ní pé kóbìnrin pèrò kò ní jì ṣùgbọ́n ti kọ́ mọ̀ eléyìí ó dáa kó ṣe é ṣùgbọ́n tí ó bá ṣe é náà kò affect irun rẹ̀ unlike ọkùnrin unlike ọkùnrin so eléyìí kò jẹ́ bí ní ẹ̀ṣì jẹ́ so afá ṣàlàyé fún wa ó ní fàyín àkọ́mọ́ tí obìnrin bá ṣe ìkọ́mọ́ fàhásánù eléyìí dá wà ilá fàlà haraja tí ó bá ṣe kò nǹkan tó burú bẹ́ẹ̀ wàlá yu'adhan li salati qabla waqtiha illa subh à ń pèrò síwájú kásìkò òru tó wọlé àyàfi irun àsùbá fala ba'sa kò sí nǹkan tó burú an yu'adhana laha fi sudusil akhir minal layl kí yàn pèrò àsùbá fi sudusil akhir níbi last six of the night tába dá òru sí mẹ́fà tába dá òru tába dá sí mẹ́fà so ìdá kan ìdá mẹ́fà rẹ̀ kó parí ìpíkà pé òun ìrẹ̀ náà eléyìí tó ń sọ kò kí ń ṣe ìwọ̀n àsùbá gẹ́gẹ́ ló ń sọ ìwọ̀n àkọ́pẹ́ àfọ́ àgbàlérò pẹ̀lú ẹni torí pé anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam ó sọ fún àwọn sahaba ridwanullahi alayhi ike inna bilalan yu'adhin bil-layl fakulu washrabu hatta yu'adhina ibn ummi maktum fa innahu la yu'adhin gẹ́gẹ́ bí ẹni tó gbà wáyé sọ hatta yuqal lahu asbahta asbahta ike anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam ó ní ẹ̀yin tẹ́ fẹ́ gbáwẹ̀ ẹ máa jẹun lọ bákan náà ẹ̀yin tẹ́ ẹ ṣe yan náfìlà ẹ̀ máa kọ̀ntínú náfìlà yín torí pé nàbí lálẹ́ yóò ásdìn bìlé tí bílálì bá pè òru ló pè òru kò ń ṣe ìrun àsùbá kò ń ṣe ìrun àsùbá ló pè nàbí lálẹ́ yóò ásdìn bìlé fọkúrú ẹ̀ṣọ́rọ́bù ẹ máa jẹ́ wọn mú hàtẹ́ yóò ásdìn ibnu ummi maktub títí tí sàbẹ tí a mọ̀ sí amúrò ní omi maktoum tí è pèrú ẹni tó gba àdìsí yẹn wá ó ní amúrò ní omi maktoum fa iná wùláyò azbínú kò ní pèrú hatta yóò kọ́ ọ lọ́wọ́ azbáhàtà azbáhàtà ìgbà tí ó wá ti di wípé àsùbá wọlé gangan lòun á pè ṣùgbọ́n Bilal òun ló máa ṣe kí ni ló máa kọ́kọ́ pe ìrun àkọ́kọ́ ìrun àkọ́kọ́ tó wá pè yẹn nìyí kò kí ń ṣe ìrun àsùbá ìrun òru ni àdánù lè inú òru ló jẹ́ pé ó wá nínú hadithi ní ìtànàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam sọ pé inna Bilalan yu'adhdhin bil-layl Bilal máa ń pèrò lóru lè yóò kérò na'imakum nítorí pé tí ó bá ń sùn kó lè jí wal yarji'a qa'imukum bákan náà ẹni tó ń yaná fílà lọ tó ti yan náfìlà bọ̀ tẹ́lẹ̀ kó lè mọ gbáradì láti stọ́pù náfìlà yẹn láti lè stọ́pù náfìlà yẹn so ìwọ̀n àkọ́pè kò kí ń ṣe ìwọ̀n àsùbá tábára wa discourse pé àsìkò àsùbá so yẹn wọ́n lè pè wẹ́ bí kíni asúlùsùn àkèrè so ìgbà míì ó lè tóbi difference thirty minutes or an hour ìrun à ń tó wọn bẹ láàrin ìrun méjèèjì ìrun àkọ́pẹ́ àti ìrun ẹlẹ́ẹ̀kejì ìrun ẹlẹ́ẹ̀kejì yẹn gángan ní ìrun àsùbá ẹlẹ́ẹ̀kejì fẹ́ pé yẹn gẹ́gbà ṣe mọ̀ pé ìrun àyílà ìyẹn zoo tó bá pé ẹyọ kan náà ni ìrun asi tó bá pé ẹyọ kan ni magrib ẹyọ kan ni ìṣá ẹyọ kan ni ṣùgbọ́n ti àsùbá ó jẹ méjì àkọ́kọ́ yẹn gẹ́gẹ́ òkè ṣe tàṣùbá ni ìrun pípé òru ni iṣẹ́ tó fẹ́ ṣe òun ni láti lè fi jí ẹni tí ó ń sùn ó lè máa gbáradì láti yan náfìlà àbí láti lè jẹ sàárì tó wá fẹ́ gbáwẹ̀ àbí láti lè jẹ sàárì tó bá ṣe pé ó fẹ́ gbáwẹ̀ tó àǹfààní ìrun pípẹ́ yẹn nìyẹn ìrun pípẹ́ ẹlẹ́ẹ̀kejì àǹfààní ìrun gẹ́gẹ́ fún rẹ̀ nìyẹn àǹfààní ìlú gbogbo fún ẹ̀ ló wà fún náà a ìgbàwó la máa ṣe àsọ̀látù kẹrù mìíràn náà níbi ìwọ̀n àkùbá àtàtọ̀ ìjọ ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ àdórí lórí kò ń pé àsọ̀látù kẹrù mìíràn náà a ṣe níbi ìwọ̀n àkùbá gẹ́gẹ́ tàbí ìṣòro ẹlẹ́ẹ̀kejì tá pé ìgbẹ̀ láti ṣe àfúlápùtọ́ ìgbẹ̀kan ṣùgbọ́n ní bèèrè lébèrè wípé ṣe ní tó bẹ́nu hadith anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní wípé àfúlápùtọ́ ìgbẹ̀kan ní ebi ìrún àkọ́pẹ̀lú wa gẹ́gẹ́ bí ó ṣe nílẹ̀ nínú sọ́nù bíi àti ìgbà nígbà Muhammad sallallahu alaihi wasallam sọ pé ah, ìgbà nígbà sallallahu alaihi wasallam ó jẹ́ káwọn sàábà náà Abdullahi bin Umar pé kánà الأذان الأول من الصبح الصلاة خير من النوم مرتين gẹ́gbọ́ ṣe rí lẹ̀ ní fún bí àpè ibi Abdullahi bin Umar radiyallahu anhu ó sọ pé káàní الأذان الأول في الأذان الأول كان في الأذان الأول من الصبح أم بنتي ìrun àkọ́kọ́ àsùbá ìrun àkọ́kọ́ àsùbá as-salatu khayrun minan nawm خطوة صلاة الفجر النوم مرتين لا كانت الأذان الأول من الصبح الصلاة أكثر النوم مرتين بقى نقول لهم حديث أبو محذورة يقول من صويت الصلاة أكثر النوم في الأذان الأول نبي نوع àkọ́kọ́ ما يمكن نوع ni أقول àkọ́kọ́ أفاني نوع àbáyé

òun ni ìwọ̀n àkọ́pẹ́ àkọ́kọ́ sábà ní ìwọ̀n àkọ́pẹ́ àkọ́kọ́ gbẹ́gbẹ́ ni ìwọ̀n àkọ́pẹ́ àkọ́kọ́ irú tọ́wọ́ yẹn ìwọ̀n òru ni torí pé ìrun kọ̀ọ̀kan sábà ní ká wò dáadáa kò kí ń ṣe àdánù kan ló ní gẹ́gẹ́ bá ti sọ àdánù méjì ni sábà ní ká wò dáadáa o lóbi dẹ́kítà nígbà Muhammad sallallahu alaihi wa sallam ó ní bẹ́yìn náà kúlì ó da kẹyàn náfìlà láàrin azánù méjì láàrin azánù méjì sókè ní azánù ẹlẹ́ẹ̀kejì òun ni ìkọ́ ọmọ azánù àkọ́kọ́ ni ìrùn pípé azánù ẹlẹ́ẹ̀kejì ni ìkọ́ ọmọ tó ń bọ̀ méjèèjì wọ́dí sẹ̀nà ó dẹ̀ tún kí nǹkan tá à ń sọ yìí lẹ́yìn gẹ́gẹ́ bí ìyàwó Aisha radallahu anha bó sọ ó ní anábìwá Muhammad sallallahu alaihi wa sallam إذا ذكت إذا سكت المؤذن الأولى ẹni tó pè tó bá dákẹ́ ìrun títí àkọ́kọ́ onírẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam àkọ́ọ̀mà yóò dìde yóò ṣe kí ni yóò dìde lẹ́gbà tí ó ti yànnàfíà ti yànnàfíà àbí kó lọ wẹ̀ yàtọ̀ bá ìyàwó ẹ̀ láṣepọ̀ tó lẹ́yìn gbogbo àwọn ẹni fúlàní sọláta yóò wá dìde so lẹ́yìn ẹni yóò wá kí rakàtẹ sókèrà kàdé àtàyà àti àwọn àlùmọ́ àgbè tẹni tí ó pè wọ́pọ̀ wá bá so ìtàbẹ́nu bẹ́ẹ̀ ni pé sakata àlùmọ́ àgbè bìlúùlà ẹni tó pè ó dákẹ́ ìrún àkọ́pẹ́ then oní àníṣọ́lá asálám sọ́lára kàtẹ́ ni ó kíra ka méjì lẹ́yìn ẹni yóò máa retí kí almuaddi ata àti almuaddi ẹni tí yóò pè rúkọ́ wa bá so tí wọ́n ti pé raka méjì tó kí ẹ̀ òun náà ni raka àtàlfàjìrì so sákàtà almuaddi ní kúùlà ẹni tó ń pè ń ó dákẹ́ ẹ̀rùn pípé àkọ́kọ́ so sí pé ẹ̀rùn pípé àkọ́kọ́ tó ń bẹnu hadith yìí ìtàgbàlérò ń bẹ̀ òun ni tó yàtọ̀ sí ìkọ́mọ̀ níta máa ń ṣe ìrun táǹpẹ̀ òun náà gbàlérò pẹ̀lú tó ló jẹ́ pé a sọ pé gbogbo ìrun kọ̀ọ̀kan òun náà ló ní àdánù méjì gbogbo òun kọ̀ọ̀kan ló ní àdánù méjì ìrun àsùbá ládánù méjì ìrun àyílá ládánù méjì ìrun àti ní àdánù méjì ìrun mọ́gìrìbì ní àdánù méjì ìrun ìṣá ní àdánù méjì bẹ́ẹ̀ni fọ́ ìrun àdánù ìwọ òru ìrun pípé òru wà ìyẹn iṣẹ́ tó ń ṣe náà ní láti lè fi jí èèyàn tó ń sùn so that a lè tètè yanra a lè tètè yan wítìrì rẹ̀ tí o bá ti yan wítìrì tẹ́lẹ̀ dẹ̀ẹ́dẹ́ pé wọ́n fẹ́ jẹ sààrì ní kó má lè jẹ sààrì àǹfààní tí ìrun pípé òru tó wà fún nìyẹn sọ àwọn afá kan gbọ́ yé lọ sí wípé ìrun gbígbẹ̀ ò àkọ́kọ́ ìtàgbà lérò pẹ̀lú ẹ̀ ní ìrun òru yẹn sọ àwọn aṣọ pé àsọ̀láàtù kọ́rùnà náà ìbẹ̀ la máa ti sọ ṣùgbọ́n wallahu alam èyí tó tẹ̀wọ̀n òun ni pé báwọn èèyàn ṣe ń pè ìrun láwùjọ wa yìí tó ṣe pé ìrun ẹlẹ́ẹ̀kejì tá a máa fi ṣe ìkọ́ ọmọ àti ìrun gbígbẹ̀ ẹlẹ́ẹ̀kejì tó wọn wá nífọ̀ ká tó ṣe nǹkan náà ni a ti ṣe àsàlátù khairun so inshallah a tún máa tẹ̀síwájú lórí bí wọ́n ṣe ń pè ó ṣe mọ́ sọ lẹ́yìn ilé ìkó náà ni wọ́n ṣe ń pè ó now the summary of what has said is that Adhan as it is called, is something that is very, very important in the deen. It is compulsory to call the adhan in the mosque where the five daily prayers are observed. Originally, the Messenger of Allah وسلم, and his companions the fact to discuss how to be inviting people to Salah when it is time for Salah. Some people they opine that they should be kindling fire on the mountain. But the message of Allah sallallahu alaihi wasallam rejected that opinion because it was a practice of the Magians, those who worship uh, fire. Some suggested that they should be making use of bells in order to call people to Salah. They will be ringing bells. So when people hear the ringing of the bells, they come out to observe Salah. The Messenger of Allah sallallahu wasallam also rejected it. So the people dispersed. The following morning, a man called Abdullah bin Zayd came to the Messenger of Allah sallallahu wasallam, telling him that he had a dream. And in that dream, he saw a man instructing him that let me teach you how to call to your prayer. And Imam taught the, the man taught him what we know today to be Adhan. So the Messenger of Allah sallallahu alayhi wa sallam told Abdullah ibn Said that he should teach this thing that he has been taught, that he's been taught in dream. He should teach it somebody that has a better voice, that has a more melodious voice. So he taught it to some people. And that was really during the time of the Messenger of Allah sallallahu alaihi wasallam, he had about three muazzin. He had Bilal, he had Abu Ma'adura, and there was somebody also called Sa'ad al-Quraz. Sa'ad al-Quraz. So they would do azan during the time of the Messenger of Allah sallallahu alaihi wasallam. Now, Azan is something that is recommended for an individual if he's praying alone. It's not compulsory on him to do Azan, as we all do. And that's why when most of us come to the mosque and they have already preached, we won't bother to do Azan anymore. However, it is not something that is wrong for somebody to repeat his Azan even after the Salah has been observed. The only thing is that he's not going to raise his voice because with that he will be causing a kind of uh, distraction and he's not inviting people to the mosque anymore. But it's still okay for him to do adhan because adhan is remembrance of Allah. So if he does adhan, he does that uh, not allowed. Not allowed. As for informer, it is compulsory to do informer as well for the individual. However, both of them are separate. If somebody does not do informer and he goes ahead to observe Salah, the Salah is valid. The Salah is valid. However, according to a lot of scholars, he may be sinful for not doing informer. Why? A lot as well are of the thing that the summer is not composed, And that was why Abdullah bin Mas'ud anhu uh, led two of his students, Al-Aswad and Al-Qama in Salah, and he did not do Iqamah. So with this, some Salah they that the Iqamah is not composed in Salah, by Sunnah Mu'akkada. So if one doesn't do it, it does not affect one's uh, Salah. As for the women, according to a lot of scholars, it is not recommended for them to do adhan. But as some scholars have said, and this is portrayed by hadith from Abdullah bin Umar anhu, that somebody asked me that are the women going to do adhan? Should they do adhan? And Abdullah bin Umar anhu said, Ana ana ana anha an Do you mean I should prevent people from doing the dhikr of Allah? From this, some scholars have understood that it is good for the women to also do adhan. It's good for them to do adhan. Same it is good for them to do adhan, definitely it's good for them to do iqamah. But it's not compulsory on them to do either. It's not compulsory on them to do either. To do either a common or to do other. So if a woman comes into the masjid or she's praying at home and she just say Allahu Akbar without Iqama, her salah is valid and she's not sinful. Her salah is valid and she's not sinful. But if it's a man that comes and say Allahu Akbar without doing any Iqama, such a man, according to a lot of scholars, will be sinful. Why some of the opinion that was is not sinful? Because the cover is not compulsory. But what is uh, correct, Wallahu Alam, is that a man praying alone should not neglect or should not leave the iqamah. Yes, doing the adhan, according to most scholars, that one is not compulsory. But if he does it, it's something that is also welcome. So, Uh, the adhan should not be made before the time of Salah. The author also let us know that it's not okay to do that except that of Fajr. But as we said, the adhan of Fajr is not the adhan of the night. The adhan of the night is the adhan that is made for that to wake people up. Or those who have been observing Salah to tell them that it is time for them to take the rest. And those who have not observed their Qiyamul Layl, it is time for them to observe it. Those who want to fast, uh, it is time for them to eat. So this is the importance of the adhan of the night. The Adhan, the second Adhan is the real Adhan of the Fajr. And in this Adhan, according to the stronger opinion, that is when you are going to say As-salatu khairu minan Contrary to what some scholars said, that we say As-salatu khairu minan in the Adhan of the night. In the Adhan of the later part of the night. The one that is correct is the Adhan of Fajr. That is where you say As-salatu khairu minan this is the correct view on it. So summarily, this is what has been said. So inshallah, we are going to continue next week, inshallah, on how to make adhan, how to make adhan. What are the wordings of adhan? What are the wordings of adhan? How are the people pronouncing the wordings? What areas have they made a mistake or mistakes? All this, inshallah, we are going to talk about subsequently. So we pray Allah subhanahu wa ta'ala benefit us with these that we have had. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك لا أم الحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته wọ́n ní àwọn ọ̀pá kan wọ́n lò fún àwọn pé nípa ìwé ìgbàlá àwọn salatu wassalamu ala rasulillah abad na mustahab ṣe tumọ̀ da bí jẹ́ àwọn afáfẹ́ mustahab ìtumọ̀ ẹni tí láàbá ń bẹ tí a bá ṣe ẹ̀sìn náà ló gbé kalẹ̀ ọlọ́wọ́n wa ló sọ Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ló fi rán ṣùgbọ́n nǹkan yẹn ò kì í ṣe ọ̀ràn yẹn nǹkan yẹn ò ṣe ọ̀ràn yẹn fal òní máa yusabu fa'iluhu wàlá yóò hàn kọ́bù tààrí kùgbù ẹni iṣẹ́ tó jẹ́ iṣẹ́ ìjọsìn tẹ ẹ bá ṣe tó ṣe fún wọn asan ilé sàn lórí ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe kò sí ẹ̀bí yá lápèjúwe bàtà kí ni mo máa gbé àyàn dìde wọn yẹn náfìlà bẹ́ẹ̀ bá yẹn náfìlà kò sí jẹ́ bí àkọ́kọ́ fún un tòró ti kí lójú ọ̀rọ̀ yẹn so náfìlà tó yí tí ó yàn yẹn mustahabu tí ò bá yàn náfìlà yẹn wọn á ló gbé mustahabu lẹ́nu wọn máa sára pẹ̀lú mustahabu bàlá yóò á kọ̀ ẹni tó bá gbé ń ta pẹ̀lú mustahabu kalẹ̀ wọn ní fi àjẹ́ ṣùgbọ́n ládàá rẹ̀ ń bẹ̀ gẹ́gẹ́ tó ṣe pé kí ni ẹni tí ó ṣe sọlọ yẹ pé anabiwa Muhammad sallallahu alaihi wa sallam ó ní tó bá ti jọ́ pé ìdàlùkìyàmù tó wọ́n máa bèrè irun iṣẹ́ wa tá a ṣe irun àwọn àwò tẹ́tẹ́ ṣe pé ó bá wọn yan náà fílàní àwọn kùdẹ̀kùdẹ̀ tó wà ní irun rẹ̀ tí ó ṣe bó ṣe ó ṣe dáadáa àníṣọ́lá sálẹ́nu ọlọ́run àṣọ wípé irun yìí pàtùkámẹ́lú bí ìfàrẹ́gọ́tù wọ́n á fi ìrún tata wá tó kí àwọn náfìlà tó ṣe pàtùkámẹ́lú bí ìfàrẹ́gọ́tù òun wọ́n fi kọ̀m̀plìtì ọ̀ràn yẹn tó kí tó láàyè tó kò ń ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n nǹkan tó ń la dání ìgbẹ́sẹ̀ mustahabu ni so táwọn àpá àwọn ilẹ̀ Yorùbá tó bá ti ní ìta fẹ́ dàtí ìtẹ́sìn fẹ́ náà gbà lérò kò kí ń ṣe pé kí n tí àwa fẹ́ àwa alẹ́nu bẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn máa ń sọ yìí ọlọ́run ọba ló ní ẹ̀sìn anabi muhammad sallallahu alaihi wasallam ló fi rán so ọ̀rọ̀ pé ń tá a fẹ́ talẹ̀ yìí alẹ́nu bẹ̀ alẹ́ fẹ́ kankan nínú ẹ̀sìn yìí anabi sallallahu alaihi wasallam ó ní man amila amalan laysa alayhi amruna fahuwa raddun gbogbo ẹni bá ṣiṣẹ́ ìjọsìn yẹn tí òun ṣe pé nǹkan tá a pa á láṣẹ bóyá apá aláṣẹ ní tọ̀ràn yẹn ni ó àbá apá aláṣẹ pé nǹkan tó da ẹni owó ọ̀rọ̀ dùn níta máa dà lọ́yà ni àní gba lọ́wọ́ ẹ̀ ẹni bá dẹ̀ daṣẹ́ ìráyà ni yóò jí àwọn àjọ ọlọ́wọ́ wa rò pé àárín ẹ̀ so àfóúnjálà mi tó sọ yìí pé àwọn ń ṣe yálà yìí torí báwọn fẹ́ kò yẹ ẹbí ọ̀rọ̀ wọn rárá sọtú báyẹn tó báyẹn ló ṣe máa ń fẹ́ ni ẹni tó kú jìnnà ló ń kú jìnnà orí pé ń tà fẹ́ ni ẹni tó ń ta tẹ́tẹ́ á ní náà fẹ́ wọn máa mú tìǹbù wọn máa ta tẹ́tẹ́ torí pé tá a fẹ́ ni ìlú mi fẹ́ ni fásọ ẹsẹ̀ di nǹkan fẹ́ nínú ẹgbẹ́ tí kálukú bá fẹ́ tó kó máa ṣe ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ wallahu alam.

ó yá wòlíì òkìtí ẹ̀ máa ń ìbára lójúmọ́ tòtò ẹ̀lù wọn àti kí bí òun ọ̀fẹ́ yá wòlíì bí ẹ̀ Thank you. mú wa láyé anábíwá Muhammad sallallahu alaihi wasallam ìwé ọ̀kan náà a máa ń pè pẹ̀lú ààyè kọ́mọ̀ tàmà ṣe ó jẹ́ méjì ìwé ọ̀kan pẹ̀lú ìkọ́mọ̀ ó jẹ́ ìwé méjì a máa ń pè láyé anábíwá sallallahu alaihi wasallam ṣùgbọ́n gbà tó yá ó di wípé àwọn mùsùlùmí pọ̀ sí àwọn mùsùlùmí pọ̀ sí ní Madina so tó bá pè é bẹ́ẹ̀ wọ́n ń gbọ́ ní ọjà ọjà kan náà mẹ́tẹ́ pé kò bẹ́ẹ̀ jìnà púpọ̀ sí mọ́ṣáláṣí yẹn ni ṣùgbọ́n tí ìjọ pé wọ́n lo microphone pa ẹ̀ lásán náà máa fi pè é sọ àwọn arọ ọjà lè mọ́ gbọ́ dáadáa sotori ẹ̀ wọ́n gba ìkan ní azawra azawra ní ibi tí ó jìnà sí mọ́ṣáláṣí anabi sallallahu alaihi ṣẹlẹ bá sọ pé Madina Madina nígbà yẹn ibi táwọn èèyàn ń gbé ń bẹ tó ń gbé ní Madina gangan ibi tí mọ́ṣáláṣí wà lónìí yẹn òun ibi táwọn èèyàn ń gbé nígbà yẹn that is mọ́ṣáláṣí fẹ́yìn tó bá ti débẹ̀ rí ni àárí pé ó fẹ́ ogún gbogbo ilẹ̀ táwọn èèyàn ń gbé ní Madina gbà yẹn gbogbo ẹ̀ náà ti fi ṣe mọ́ṣáláṣí ń sìn. sọ̀tọ́wọ́ láwọn yẹn ń gbé Madina sí ó ti ń sin àwọn ibi tí wọ́n expand dé náà gbogbo bẹ̀rẹ̀ náà ni wọ́n á sì ṣe pé ní Madina náà o ṣùgbọ́n bí táwọn èèyàn ń gbé gangan nígbà yẹn jù onínábi ṣe mọ́ṣáláṣí ń sìn so ọjà kan wà tó ṣe pé kò jìnnà púpọ̀ síbẹ̀ yẹn tábà wá ń pè wọ́n lè mọ́ gbọ́ so láyé Usman nígbà tó di olórí ìlú ó wá ní kán gbé ìrun pípé lọ síbi àyíká tí wọ́n pè ní zaura ìyẹn wọ́n á pe irun ìyẹn kí àwọn ọ̀rọ̀ ọjà lè mọ̀ pásìkò òun ti tó kò dẹ̀ ní stọ́ọ̀pù yìí tí wọ́n ń pè ní inú mọ́ṣáláṣí èyí tó ń pè ní ìta mọ́ṣáláṣí àbí òkè mọ́ṣáláṣí lásìkò pààyàn ni wọ́n tọ́wọ́ àwọn gbogbo nìkan lọ ọmọ agun orí mọ́ṣáláṣí torí pé kóun lè bá a jìnnà náà nìyí náà àwọn èèyàn wọn bá ìṣe yẹn lọ lásìkò lẹ́yìn Usman náà láti dìrún pípé yẹn ìgbà tó yá padà wá gbé wá sí èmi mọ́ṣáláṣí táwọn èèyàn wá ń ṣe káàkiri wọ́n ṣe ń kókè wọ́n ti wá àdúgbò ìrìn méjì ló wá apart from ìkọ́mọ tó wà mú jẹ́ mẹ́ta bẹ́ẹ̀ làwọn èèyàn ṣe wọ́n ń ṣe é so ó mẹ́fà wọn sáré àti sọ̀lá àtàlà fún àwọn òbí kò bíbí àná torí pé Usman wò ní kí n lo wá sínú mọ́ṣáláṣí ní kẹ́kọ̀ọ́ wá sínú mọ́ṣáláṣí ibi ọjà ló ń ṣiṣẹ́ tiẹ̀ nísìnyí àwọn èèyàn ti gbé wá sínú mọ́ṣáláṣí ọtí gbé méjì ni wọ́n pè ní mọ́ṣáláṣí sàbílẹ́bì ni wọ́n máa owó pé táwọn olórí ń ṣe yẹn kò bá mu wọ́n gẹ́ sí ọ̀rọ̀ ẹ̀sìn wa táwọn olórí wa wọ́n máa ń ṣàwọn ẹ̀ka àtò àwa ti ṣe tuntun wọn tó bá gbà lọ àtàkùnrin tó bá gbà àti bọ́ kìrìkù rọrùn tuntun wa. kóra ìgbàláyé wa ń gbà mí lé fún ìwádìí pé ẹ bá sọ òdodo fún olórí yìí ó lè pa yín torí ẹ ọ̀rọ̀ àfihàn mọ́ àbẹ̀tẹ́ yóò bá máyìn tẹ tó bá pa mí kó pa mí màá sọ ṣùgbọ́n lù yẹn náà á lọ fa àá sọ fún láàrin àwa àti ẹ̀ kò ṣùgbọ́n àwọn bu níta báwọn kan máa ń ṣe é ṣe é torí pé ìtẹ́lómi ń ṣe fáwọn olórí bí i ìmọ̀mù ni onímíbàrí tó ti wọ́n fáyà olórí ìtò ṣe yẹn ọmọ bíbí inú ẹ̀ tó bá ṣe irú ẹ̀ fún tó bu ìwà ìtawájú lé rẹ̀ ni ó lè ló ń kọmọ ẹ lọ́mọ bó wà nínú tó di olórí ìlú tó fi gbogbo agbára ló wà lọ́wọ́ ẹ̀ ó máa sọ̀rọ̀ sọkúsọ sí olóṣèwà àti fáwọn èèyàn ẹ̀sùn láìpẹ́ orí ìtọ́bẹ́ ó wò pé báwọn èèyàn ṣe gbé kíní ẹ̀ wá sí kíní kò bá mu tó wọn lọ báwọn ẹgbẹ́ àkíní ìdíje àjẹ ìdíje àjẹ sòṣùmọ́ àwọn èèyàn ń ba yí lọ bẹ́ẹ̀ gbèjẹ́ pọ̀pọ̀lọpọ̀ bíjà là ń bá yí sí náà nínú ẹ̀sìn wa tó ẹgbẹ́ sẹ́yìn ni ò bá ṣe àwọn mẹ́wàá pé a gbòdìdì bóòdì ti ṣe jẹ́ o nígbà tá ẹgbẹ́ ìtàn tuntun wọlé sọ̀tún tó fa ni sọ́wọ́n afá kan wá wò ó kókè kábàtẹ̀ sọ yí pé ìgbà tí Usman gbé kínní ẹ̀ tó da lẹ́yìn torí pé a rí nídìí nídìí kò sí nídìí fún lọ títí microphone wa tòṣìkò máa travel lọ jìnnà tó yẹ ká máa pè yọ kátà náà ní pè yẹn náà sẹ́lẹ̀ làwọn apá mi fi mú mú yẹn so ìyẹn náà lẹ̀ ní tí à ń ṣe ṣùgbọ́n àwọn tó máa ń pè méjì náà à ní takò wọ́n ní àtakò bí ẹni tó kàtà ń ṣe ìgbìpínlẹ̀ rárá kò ti lè fi ohun wọn ìyẹn ló ṣe wà láwọn àná. ṣé ìgbẹ́ wà fún ẹgbẹ́ lórí a ní ẹ̀ka sálámà òní náà máa ma ẹ̀ gbọ́ pé lẹ́yìn ìlú ìṣòro àti ẹ̀ka tó sálámà ẹgbẹ́ tó ṣe ojú ìlànà àwọn àti ìwé káàrọ̀ ẹ̀ka rẹ̀ náà lórí ẹni tó ti ṣe muslim tó ká kí ẹ káàrọ̀ ẹ káàsán so ìyẹn ní sáyẹnsì ọlá tó níbi sọ bẹ́ẹ̀ ẹ̀ pẹ̀lú pọ́lìtì sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá kí ẹni tí ó ń ṣe mùsùlùmí ẹ̀ka ẹ̀ka àtàkùn sí ìgbẹ̀lú ìgbẹ̀lú bẹ́ẹ̀ ṣùgbọ́n kásálámà tí wọ́n lọ́nà ní ká má ṣe láti dáwọ́ yahuda wà ní nasọ́ra bí sọ́lá ẹ̀mọ́ kọ́kọ́ sálámà sí yahudi àti nasọ́ra lè والنصارى بالسلام يقول سلام السلام يا السلام عليكم لا نسوي ṣùgbọ́n gúúpọ̀ ní gúúrà fún ẹ̀tàrọ ẹ̀ká sùn alẹ́sọ̀rẹ́ fún wọn ṣùgbọ́n kò ṣe pé àdìsí kẹwàá tó ní ẹ̀mọ sálámà sẹ́ni tó fi ṣe àbí ẹ̀mọ tí ẹni tó fi ṣe mùsùlùmí ó fílẹ̀ fún kọ́ọ̀tọ̀ wa kò sí nǹkan tó yẹ kúrú bẹ́ẹ̀ ṣùgbọ́n sẹ́ni tó fi ṣe mùsùlùmí bá sálámà sí wa òun sọ pé àsàlámù aláìkùm báwọn ṣe máa ń ṣe tó bá kó mùsùlùmí rẹ̀ òun rẹ̀ ní kó ṣe mùsùlùmí ṣùgbọ́n máa gbé ara sọ pé àsàlámù aláìkùm ṣe ká dáhùn àbí ká má dáhùn láti pa ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam àwọn kẹsàn án gbé Madina tọ́ba kọjá lẹ́gbẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wa sallam àwọn àjẹmẹ́ ní kó sálámù wọn á ní àtúntàwọn àlẹ́ sọpẹlẹ mi wà náà máa ń bari sọ so wọn máa sọ sáwọn àlejò ẹni ànábi ti ká wọn ibi kò ṣe asalaamu aleykum náà sọ ibi asaamu asaamu saamu saamu ikú ló dé bẹ́ẹ̀ nílẹ̀ lárúbáwá asaamu aleykum àti kíkà ọmọ bẹ́ẹ̀ àwọn yahoo bí àwọn jews wọn ní asalaamu alaykum sẹni tí wọn kọ́ dáadáa wọn lọ kọ́ sọ pé asalaamu alaykum nàbì tí wọn ká wọn ànábì náà ní wà alaykum láti fi tó sọ fún mi sí ìwọn bá wọn náà ànábì sọ pé wà alayka salaamu àbí wà alaykum salaamu ní sọ bẹ́ẹ̀ pẹ̀lú sọ pé wà alaykum salaamu àkànní wà alaykum ní tó sọ fún ọba wọn náà sọjọ́ kan ìyàwó àníbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam Aisha radalanya wọ́n jọ jòkó pẹ̀lú ànábì òun náà ti wá káàkiri yẹn pé àtàmù ni ìyàwó ló ń sọ wọn á ní wà á lẹ́yìn kàtàmù wọn láàánàtù ìwàtàlùkẹ́rẹ́dàtù máa bẹ àti ìgbéjìnà sí ìdí ọlọ́run bá ọmọ ọ̀pọ̀ yìí ẹ̀mọ̀ pẹ́mìnà pé èmi á ṣe fẹ́ parata tẹ́yìn náà fẹ́ parata ẹ̀mọ̀ kéèyàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ sanabi sọ̀lá sọ́lá ìwà yà nínú òye ṣùgbọ́n nàbí ti ká wọn ti pẹ́ ànábì náà kọ́sí pé wọ́n àlè ṣùgbọ́n ara ta ìyàwó àìsàn ń bẹ́ẹ̀ àlejò wa sọ fún ìyàwó àìsàn ọ̀dà láàyà pípé ilẹ̀ àìsàn ìnáwó ọlọ́run ọba ọba tí ó rọ̀ Allah yòhébó mi ó fẹ́ kí ni ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pàrọ̀ yìí. ìyàwó àjọwà dá mi padà pé ilé ah, oníṣẹ́ ọmọ alátẹ̀sí máa kọ́ ọ́ ṣé ẹ̀gbọ́n nǹkan tó sọ yìí. ànábì ọkọ̀ ní ìtara tó yàtọ̀ sí tẹ́sìn kọ́ wa. àwọn ìyàwó níta sọ náà ni ó tán wà ní israẹli wọn ọzọ ẹ àwọn àtàlẹ́sọ̀ láti ọjọ́ gbé ìgboro mọ̀jínà ṣùgbọ́n ọmọ ma ṣe ma ṣe ma ma lójú sáré ti padà wà lé wọn kúrò ní Mẹ́dínà wọ́n pa wọn nínú wọn ni ṣùgbọ́n wọ́n ṣe é lójú àmì létí tí wọ́n ti tẹ́ sókè la fẹ́ lò ó pélé anamsọ̀lá asọ́lá ní láti ẹgbẹ́ òkè àwọn ìdáwọ̀ ìdásọ́ra ìsọ́nà lọ́gọ̀ sọ́lámà sí láti gbólóhùn àsọ́lámà ẹ̀wọ́n lòdì wọn. anamsọ̀lá asọ́lá ó tún wáyé ká mọ̀ wípé tí àwọn ìyàsọ́lá màálẹ́kùn yẹ̀wò táwọn yàwó bá ṣe àwọn àlejò fún ẹni ọ̀kúnlọ àìkú àlejò ẹ̀sọ́ wà àlejò ní ẹ̀sọ́ wọ́n ti kó àlejò sàlámù wà àlejò oníkẹ́ ìṣọ́ kí ló dé torí pé ìgbà míì àtàmù ni wọ́n lò ẹ̀yìn lè máa rò pé àtàlámù ni wọ́n sọ tí wọ́n pé àtàmù àlejò sẹ́yìn wọ́n ti kó wà àlejò sàlámù so èpè lòún ṣẹ́kù yìí ẹ̀yin tọrọ nǹkan wọn ṣùgbọ́n tó bá ti wá àlẹ́ ikú ní tó sọ fún yìí àti ẹ̀dá padà fún mi. náà pẹ́sẹ̀ wa ni wípé tẹ́lẹ̀ tí o ti ṣètò fún afọlámọ̀ sí wa ń kọ́ tó fọlámọ̀ tó fọ́ dáadáa sáà ní lè sọ dáadáa fún ara wa àbọ̀ àti ìtọ́jú ti sọ dáadáa inú ẹ̀ sọ para tó sọ dáadáa àwọn tẹ́lẹ̀ tí ó ti ṣètò fún wa àlẹ́ ikú fún làwọn tó ṣe tó wọn sọ dáadáa tó ṣe wípé àtàmù ni wọ́n ń sọ wọ́n máa ń ṣe pé àtàlámù làwọn sọ so kí ádámù sálámù ṣe ń tó ṣe nìkan bá ṣe fún wa bàbá tí kò sọ dáadáa ní tó tẹ̀wọ̀n ní kékeré àlèdáhùn sálámù rẹ̀ ṣùgbọ́n àwọn olùkọ́ sálámù sí àlè fi ní kí ó fi ṣe àtàlámù rẹ̀ ìyẹn ó ní ṣe pẹ̀lú àṣà wa ìyẹn ó ti jẹ́ wa láwàá rẹ̀ ẹni tí wọ́n tọ́láwọ̀ sí tí ó dáwọ̀ ó lè ní ti kan ṣe lórí ìpẹ̀lẹ̀ ní pé àwọn tọ́láwọ̀ sí yàn tó rẹ̀ pọ̀ tí ó lè dáwọ̀ ẹ̀yìn ẹlẹ́ṣẹ̀ ìpìlẹ̀ yẹn ṣùgbọ́n gbà ní ẹ̀yìn ẹlẹ́mọ̀ ẹlẹ́ṣẹ̀ tó ṣe pé ẹni tí ó tọ́láwọ̀ sí yàn téyìn ò dáwọ̀ ẹ̀yìn ẹni yẹn ti záàbù kí ẹ má dáhùn sálámù ọ̀nà méjì ni ẹ má ti záàbù kí ẹ má dáhùn sálámù ńgbà bóyá ẹni rẹ ó ṣe wá ní ẹ̀ṣẹ̀ tó ṣe wí pé ó dùn wá gan ó ṣe nǹkan tó dùn wá gan ó jẹ̀bi wá sòkè ní ẹ̀sìn ní tó o bá dáhùn sálámù rẹ̀ nítorí ó ṣe tó dùn mọ́tò ó kọjọ lẹ́mẹ̀ta ṣáà lọ́jọ́ kọjá ọjọ́ mẹ́ta gbogbo pé tẹ̀ ẹ́ dùn ní á ah, ó ṣe tó dùn ọjọ́ mẹ́ta lọ́jọ́ kọjá ọjọ́ mẹ́ta. tó jẹ́ pé arígbọ́ Muhammad sallallahu alaihi wasallam ó ní mùsùlùmí méjì tó bá pàdé mi ó ṣe pé ẹ̀lẹ́kẹ̀yà ni wọ́n pàdé ara wọn ẹ̀yọ́ ìlú ara tẹ́lẹ̀ bá rí lẹ́yìn tó gbójú kúrò lọ́dọ̀ ẹ̀ wọ̀nyí ó rí lọ́dọ̀ ara lẹ́yìn náà gbójú kúrò ní kọ̀ọ̀kọ́ ìrùkù máa ń lẹ́nu yẹn tó fi sọ̀rọ̀ ẹ̀ tó lórí jù náà mo ti ní yéjì tó sì pé wọ́n bára wọn jà wọn ẹni tó kọ́ sálámù ti dùn jù ẹni tó kọ́ sálámù ti dùn jù so àjù múni alẹ́sọ̀lọ́ àtọ́lámi tálà ní à ń bọ ẹ̀kọ́ ti mùsùlùmí nǹkan tó ṣe tó gbọ́dọ̀ ju ọjọ́ mẹ́ta lọ المسلم أخاه فوق طلاقه kí mùsùlùmí kó mọ́ sọ kékeré òun fẹ́ fẹ́ kọ́ọ̀tù ọmọ ìyá rẹ̀ òun ní bá mọ̀ ọ̀dọ̀dọ̀ mẹ́ta kọ́dà òun ní bá sọ ọ̀dọ̀dọ̀ fọ́kọ̀ sára wọ́n ti ọ̀dọ̀dọ̀ mẹ́ta pépé yẹ ṣàkíyà àníbi ń pàdé ara wọn fàyẹ̀rù ju ara wọn yóò ju ara pẹ̀lú àlẹ́bí yẹ fẹ́ ní sàrà ìkejì ìyá fẹ́ ẹni yẹn àríwí pé onídìdí àyè àwọn aládàáda rẹ̀ ní ẹ̀sìn tọ́lẹ̀ tọ́bọ̀ tó ṣe pé ọ̀ndà ìṣòro òwe yẹn bẹ́ẹ̀ tó bá sálámù sí wa àlùmọ́dà sálámù sèyí ń wà lọ́jọ́ òní ọjọ́ tóbi ọjọ́ mẹ́ta ni tàbí tàwọn tó ń dá àdáadáa lẹ́nu ẹ̀sìn tí wọ́n ń bẹ ìṣẹ̀wú ìwé yẹn bẹ́ẹ̀ tó wá sálámà sí wa àlùmọ́dá sálámà ṣùgbọ́n tá a bá rí i pé ó máa wúlò bọ́ọ̀lù pàṣẹ fún wa wúlò ẹlòmíì lọ tó ṣe pé tó wá sálámà sí wa tí wọn pàṣẹ pé kí ẹ̀ṣẹ̀ tó wá sálámà sí wa a lè dáhùn sálámà sí i bọ́ọ̀lù ẹni tó jọ mọ̀ yẹ mùsùlùmí ṣùgbọ́n ṣàwọn àdáadáalẹ̀ kan ni àwọn kan tí ó ṣàlẹ̀ tó ń ṣe òwà sálámà sí òwà dáhùn sálámà rẹ̀ yìí àgbẹ̀bọ̀ ah, dáhùn sálámà kèfèrí kó dáhùn sálámà mùsùlùmí àwọn mùsùlùmí tó dáhùn sálámà ẹ̀ yìí o fẹ́ fi kọ́ lẹ́kọ̀ọ́ rẹ̀ o dẹ̀ fẹ́ fi kọ́ àwọn èèyàn tán lé ìbàdàn jẹ pẹ̀lú ẹ̀ lẹ́kọ̀ọ́ títí tó wá ní kó dáhùn sálámà òun yìí ó ti rí mi náà ó tún mo ṣe á ah, mo ti ṣe nǹkan tó dáa ní afẹ́ mọ̀ nǹkan tó ṣe àbí bó ṣe kó mọ̀ nǹkan tó ń ṣe mo lè tún rẹ̀ ṣe ìwọ tó dá sálámà ẹ̀ ní ìwọ san fún ẹ̀ ó wà ń bẹ̀ ó wà ń bẹ̀ pé ẹni táwọn èèyàn ní ìdì nìyẹn so tó o bá dáhùn sálámà ẹ̀ ní nínú ẹ̀ máa jẹ́ kí ni ẹ̀fọ́ rí fún ẹni ṣe kí ni ẹni ìtọ́ ikọ́ ti ní kò dáhùn sálámà ní so irú àìdáhùn sálámà ẹ̀ ní ó wúlò tó tẹ́ni á fi ṣe kí ni tí á fi kọ̀rẹ́ kárẹ̀ ìkejì ni wípé táwọn kan bá rí pé kí ni bó ṣe tíìsì ẹ̀ nìyẹn wọn á máa sọ́ra fún irú nǹkan tó ṣe yẹn ni àwọn olóòrè fẹ́ ṣe rẹ̀ òun sọ pé tó bá wúlò ṣùgbọ́n gbà mí wọ́n tí wọ́n fẹ́ sálámà sí ọjọ́ tó ṣe pé nǹkan ẹ̀ kò wúlò òwúlò tó wá ló dáhùn sálámà ni ọ̀nà ó lò wúlò ni bí àwọn kan fúnra ẹni òun ṣe ti tọ́ka fún láwùjọ yìí ẹni tí òṣè kó nǹkan fún yẹn wọ́n ka fún láwùjọ ọwọ́ asálámà sí wọ́n á dáhùn ẹni àwùjọ àdẹ̀kù pọ̀ ẹ lẹ́yọ olùdí sálámà sí. àbẹ́yìn tó ṣe pé ìgbà tó ò sátó tí ó lè pàtàkì tó tọ́ láwùjọ ṣùgbọ́n ní kí ó sálámà sí tó dáhùn náà òun kọ́ fún ẹni kò rán yẹn jẹ́ ẹsẹ̀ àtúntò kò dáhùn gbé ẹni tí wọ́n rẹ̀ wò kò fẹ́ túnṣe yìí tàbí sórí kó fẹ́ tún ṣe ó wá sálámà sí wà dára nítorí kí hàn ní bí ọmọ ìyá kan lápẹjú ní sípẹ́ pé ó mú tí àbó mú kiri àbó mú gbó ó tún wá sọ pé mú ò gba kíní tó gba so ó wá bẹ̀kọ̀ fún pàtí ò wá kí so ó wá sálámà sí wà dáhùn ó bẹ̀kọ̀ fún wá gba jẹ́ǹtì yẹn lọ dáadáa èyí tó ti mọ́ mú yẹn ó wá lọ mú dáadáa á rí pé kí ni a ah, ẹ̀kọ́ wọ́n lè sọ́kọ́ gbogbo yẹn yẹn ó wà sí àbọ̀bọ̀ yẹn ìdààmú wa bá wọ́n bẹ ó túmọ̀ sí pé bípọ̀ ẹ̀kọ́ tó bọ̀ ẹ̀kọ́ sí yẹn ó wúlò pé alhaji kálá ń yẹn tí ò bá ti wúlò ó ti ṣe ìṣòfin rẹ̀kọ́mẹ́ndì ẹ̀ ìgbà tó bá wúlò ẹ̀sìn mọ́ rẹ̀kọ́mẹ́ndì ẹ̀ bí bó ṣe pé táwọn èèyàn kálukú náà jí mi láti pàdé sọ láàbà ó láwọn sàábé bí mẹ́ta kan tó ṣe wípé ó yẹ kán lọ sójú ogun wọn wá lọ ẹlẹ́ni wá bí wọn lágbẹ́já ńkọ́ lágbẹ́já ńkọ́ wọn ni wọn wá gbàtà ní ìpàrọ̀ adélé ẹlẹ́ni wá ní ká pé wọn wá yìí kí ló ń tẹ̀ wá sójú ogun wọn ni ìkan ni wọn ní wọn bẹ parọ́ ìmọ̀rọ̀ tí wọn pa tí wọn adé fi wájú ni tí ìfẹ́ máa ní wọn lọ wọn lọ no problem Tomorrow ṣùgbọ́n mi ní ẹsíìsì kankan mi ò wá mi ní ẹsíìsì kílá náà mi sọ sọlá àṣọlá ànábi ní kí gbogbo olú gbogbo olú gbogbo olú mọ̀tínà kan bọ̀ ẹ̀kọ́ tí wọn ẹ mọ́ sọ̀rọ̀ sí wọn wọn ìdààmú wa Allah wọn ọlọ́wọ́ bá ní padà kọ́tù àlejò ábùmọ̀rọ̀ ọ̀gbà bí lè ṣe pẹ̀ tán lè lọ ẹ̀kú ẹ̀yẹn lẹ́wà nìkan tó fún mọ́ wọn wá ní pé wọ́n sá káàkiri wọ́n wá ìyọnú ànábì sallallahu alaihi wasallam so ìkànnì wọn ni ó ní tí àwọn bá ń kírun àṣùbà yóò wá sí mọ́ṣáláṣí o ṣùgbọ́n kò sẹ́ni bọ̀dì tó ń bá sọ̀rọ̀ ibi tí nǹkan yẹn lè dé ìyàwó tó gbé sílé gan-an wọ́n ní kí àwọn gan bọ̀ ẹ̀kọ́ tiẹ̀ ó lóun àwa àwọn asálámù sanem sọ̀lá asánám wọn máa wo ẹnu ànábì sánẹ́bì tiẹ̀ tí ó tiẹ̀ múùbù ẹnu yẹn lẹ́ni tó ń dáhùn so kí nìyẹn ni ó wá kó àwọn yẹn ó kọ́ wọn lẹ́kọ̀ọ́ àwọn wọn wá bí wọ́n ṣe rí ìyọnu ànábì bí wọ́n ṣe súnmọ́ ọlọ́wọ́n bá sí bẹ́ẹ̀ lómi ìtẹ́ bá tìrìtì bẹ́ẹ̀ ni ẹ̀tú kó bá sí akọ̀gbà alábẹ́ṣe kiri tẹ́lẹ̀ lọ́jọ́ ṣù lọ́kọ̀gbà ń bá rí àwọn ọmọọ̀ta lọ yìí so ó túmọ̀ sí pé bọ́ẹ̀kọ̀tì òwúlò fún àtúfi kó bá sí so èyí ó fi wo kí a lè ìbáyàn wí ní abẹ́ bẹ́ẹ̀ nìyẹn wí ni ṣé bá tó wá rí pé tẹ́ ẹ̀ bá dáhùn àsìkò ẹ̀kú ẹ̀ yóò tún kó wá sí ni so a dáhùn ẹ̀ àmọ̀wọ́ náà mi dákun fi bá sọ̀rọ̀ so ìgbà míì tá a bá dáhùn orú kan máa yẹn kò ṣe torí tiẹ̀ la fi ṣe ń gbà míì torí àwọn èèyàn tó máa fẹ́ ṣe irú kan gbà lábàáyá ṣe nígbà tí tóun náà ṣe ti nígbà wọn sọ kọ́kọ́ náà bí ọmọ ẹni tó ní ojú tí náà ọmọ wa bí àkànjú nǹkan jẹ ó rí pé ẹ ẹ ìyàwó yòókù rí pé ẹ̀nà ń pàtó jí jẹ ṣe wọn pé tó bá ní jọ́nà yòókù náà ṣe kí lágbàáyá gbà tó ṣe ọ̀rọ̀ tó bá wí nìyí ká náà ṣùgbọ́n tó bá ní kókè ẹ̀ máa wí sọ ìyẹn yóò mú àwọn náà tí ọwọ́ mọ bá ṣọ́ọ̀jì wọn ní fẹ́ ṣe ìtọ́jú pọ́lí pé ó bá wí torí ẹ̀ ájú kánà boycott yàn bá dáhùn sálámà ní nígbà máa fi tún yẹn ṣe tí ó bá ti wá tún ẹni yẹn ṣe tó ń ba ẹni yẹn jẹ́ nìbọ̀ àá wò pé kìnnì ká mọ́ lò wọn torí pé tá a fẹ́ fún òun náà ní kí ó wá jẹ náà kó rí ọdún ọlọ́wọ́n ọba ṣùgbọ́n bó ṣe jẹ́ wallahu alam sọ̀tánà náà. ó máa ń lídìí láti kírun obìnrin lè lídìí àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ láti kírun no èyí tí kọ́bìnrin máa lídìí ọkùnrin yẹn àwọn àdádálẹ̀ àwọn òyìnbó nìyẹn àdádálẹ̀ àwọn òyìnbó ìròrí wípé kò sí tọkùnrin ṣe tóbìnrin ò lè ṣe so àwọn obìnrin àwọn ọkùnrin yàn wá jẹ ní ìròrí yẹn náà gbé wọnú Islam obìnrin tó bá mọ̀kéwú ó lè lídì àwọn ọmọ rẹ̀ nulé àwọn ọmọ rẹ̀ ọkùnrin ṣùgbọ́n pé obìnrin sọ pé òun lídì àwọn èèyàn nu mọ́ṣáláṣí àtọkùnrin àtobìnrin eléyìí kò sí ẹni tó ń sọrú ẹ̀ nínú Islam àfi Islam tí àwọn òyìnbó West tí wọ́n ń ṣe náà ọmọ Amẹ́ríkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe eléyìí kò ń ṣara ẹ̀sìn wa wallahu a'lam سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك